رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته إن صمت فما صام الشوق شهر الريان أتركه وأمامي قد فتح الأفق فأردت رتابة الله سبحانه subhanahu wa ta'ala tó tó ṣe náwọn fún wa láti pàdé lórí ètò yín ètò wa reviving the human half hour ìtànìjí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ìṣẹ́jú abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó má ṣáà ìjẹ́kó ṣe àǹfààní fún ẹnìkankan wa nǹkan tá a máa gbéyàwó lénìí òun náà ni àwọn ẹ̀kọ́ tó wà nínú oṣù Ramadan àti àwọn àǹfààní rẹ̀ àwọn sheik wa tí wọ́n bá wa gbélé ìyẹ̀wò àwọn náà ni fadilatu sheik Kamaruddin Yunus Akorede حفظه الله تعالى ورعاه فليتفضل مشكورا مهجورا من الله الحمد لله أقف الله وباوى الله الذي جعل صوم رمضان ركنا من أركان هذا الدين ọba tí ó ṣe àwẹ̀ ramadana gbígbà ní ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn wa nítorí àwọn àǹfààní tó wà ń bẹ àti oríire tó wà ń bẹ oríire náà kọlọmọsàjá ṣe kọlọmọjá sọpọlọpọ ọdún wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nábì wa Muhammad wa ala alihi wa ashabihi ajma'in kó bá gbogbo àwọn sàhábà rẹ̀ pátá láyé nìkan lẹ́nu wọn àti gbogbo àwọn fámílì rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyẹ̀wò lásìkò yìí òun náà ni ahkamu suyami Ramadan wa fadailuhu wa fawaiduhu àwọn ìdájọ́ ẹ̀sìn tó súnmọ́ àwẹ̀ Ramadan àti àwọn àǹfààní ńláńláńlá gbàǹgbàǹgbà tó wà nínú àwẹ̀ gbígbà àti ọlá tí àwẹ̀ náà ní lọ́dọ̀ ọlọ́run ọba wa. asọ́wọ́mù wọlé ìmùsáàkù àni tọ́ámi wà ṣàdábì wọlé jìmáàyè wà gẹ́rì hamil ni mufattirat ìdí wọ́n pè láàwẹ̀ òun náà ni kákó ẹni dúó níbi jíjẹ àti mímu wọlé jìmáà àti ìbọ́kọ àti ìyàwó lásìpọ̀ lọ́sàn ramadan àti gbogbo àwọn nǹkan mínà tí máa ń jáni láàwẹ̀ bìníjẹ́ tilẹ̀ ìbádá láníyàn pàáfin jọ́sìn fọlọ́n àníyàn tá a ní ni pé àá fi ibi pípa yẹn àti ìkẹnudó yẹn àti ìkábẹ́dóhùn àá fi ṣèbáàdà fọlọ́ àníyàn tó nínú min tolo alifajiri látìgbà tí alifajiri bá ti yọ ìlàgòrò bí ṣámsì títí tí òun fi wọ̀ ètí wọ́n pè láwẹ̀nu ọkẹnudó níbi jíjẹ níbi mímu ó sì kára dó níbi ìbálòpọ̀ láàrin ọkọ àti aya àti gbogbo nǹkan mìíràn tán ní máa ń jáwẹ̀ ọkàrà dó ń bẹ̀ ọwọ́ adá níyàn pé òfin súnmọ́ lọ ipò ń wá láàdá lọ́dọ̀ ọlọ́run òfin tẹ̀lá sí ọlọ́run nígbà tálẹ̀ fájàrí bá ti yọ títí tọ́run ó fi wọ̀ tọ́run bá ti wọ̀ ó ti parí àwẹ̀ ẹjọ́ kan ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ islam àwẹ̀ yìí dandan ní kọgbà ọlọ́run ọba lọ́sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe àwẹ̀ yìí ó ṣe ní dandan Allah subhanahu wa ọlọ́run sọ fún wa ní al-Qur'an al-Karim a'udhu billahi mina shaitan rajim ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pé gbogbo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ kutiba alaykumus siyam ọlọ́run bá ní dandan ni dandan ni kẹgbàwẹ̀ mo ṣe àwẹ̀ ní dandan lérí yín furidu kama kutiba ala alladhina min qablikum ẹgẹ́ bá ṣe ṣe àwẹ̀ yìí lọ́rọ̀ àyàn lérí gbogbo àwọn ti ṣáwájú yín la'allakum tattaqun kẹ́lẹ́bà lékún níbẹ̀rù ọlọ́run láfi ní kẹgbà rẹ̀ ọkàn làwẹ́ fẹ́ tún ṣe ọkàn bọ́bá ti gbà dáadáa bó ṣe kọ́ gbà ó rí pé ọkàn rẹ̀ yọ da ọkàn rẹ̀ yọ ma tẹ̀lé tọ́lọ́run ọkàn rẹ̀ yọ ma bẹ̀rù ọlọ́run tọ́ba tí wọ́n bẹ̀rù ọlọ́run ayé rẹ̀ ọmọ wa lójútù lẹ́yìn náà ẹ̀sẹ̀ rẹ̀ ọmọ lójútù Suratul Baqara Quran 2 ayah 183 lọ́lọ́run ti sọ fún wa yí pé dandan láwẹ̀ẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo sì ní kẹ́ gbà á lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ń gbà á ẹ lẹ́kún ní bẹ̀rù ọlọ́run tẹ́yìn bá ti bẹ̀rù ọlọ́run ayé ẹ̀ ti da ọ̀run rẹ̀ ti da àìbẹ̀rù ọlọ́run ló fa wàhálà nílé ayé tá a wà yìí gbogbo wàhálà tẹ́nì kọ̀ọ̀kan kó sí àtàwọn ìṣòro ìtọ́fà òun náà ni àìnípa ayọ̀ ọlọ́run ọ̀run tá ń lọ ọlọ́run ọba aláwò nífẹ̀ẹ́ ní kankan sínú ìsinmi inú àlìjánná rẹ̀ àfẹ́ntọ́ bá àwọn májẹ̀mú tí ma ń sọ Ramadana dọ̀rọ̀ àyàn lérí yàn sọmọ pé àti lọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ lérí gbogbo mùsùlùmí àwọn àlùfáà wọ́n sàlàyé fún wa àwọn májẹ̀mú tí àwẹ̀ fi di dandan lérí yàn tó bí ìbá pèsè ọ̀la ọ̀gbọ̀rọ̀ mọ́gbàwẹ̀ alákọ̀ọ́kọ́ ní islam tó bá ti jẹ́ mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ mọ́gbàwẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kò

báwọn ọmọ rẹ̀ bá ti ń lálà wọ́n da àtọ̀ sára látòjú oorun wọ́n ti bàlágà nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tí irun bá ti ń jáde lábẹ́ àwọn ọmọ irun abẹ́ tí má ti ń jáde wọ́n ti bàlágà nìyẹn bàbá wa rí kan nínú gbogbo àwọn àmì tọ́mọ bá ti pé fifteen years ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà tí ó bá gbààwẹ̀ lábẹ́ rẹ̀ yóò máa lẹ́ṣẹ̀ ìwọ bàbá àtìyá náà ìwọ náà máa lẹ́ṣẹ̀ nítorí pé ìtọ́lọ́mọba aláà ní kọ́ wá sí ilé ayé ìsìláàmù náà nínú àwọn òpó ìsìláàmù yẹn òun náà ní sọmọ Ramadan kó gbá àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn mọ́jẹ̀mú tí ń sọ àwẹ́dọ̀ àyàn lérí yẹn alqudratu ala siyam kéèyàn ní agbára àláfíà láti gba àwẹ̀ sọ̀rọ̀ àyàn lérí aláàrẹ̀ al-iqama ẹlẹ́ẹ̀karùn òun náà ní kọjá pé èèyàn ò sí nínú àjò ọ̀wà ńlé ọ̀rọ̀ àyàn ní kọ́ gba àwẹ̀ àmọ́ tó o mọ wà ń lé ọ̀gbọ̀rọ̀mọ́gbàwẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà at-taharatu min al-hayd wan-nifas kóbìnrin ọmọ ara kò ń bi ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ tó bá ti jẹ́ pé ń bẹ nínú ẹ̀jẹ̀ nǹkan oṣù àbí ń bẹ nínú ẹ̀jẹ̀ bímọ àwẹ̀ sọ̀rọ̀ àyàn lérí ẹ̀ lásìkò yẹn wọn náà padà san padà ẹ̀yọ́ mayami anabi sallallahu alayhi wa sallam anabi ni yóò ta lọ́rẹ̀ àgbọ́yé ẹ̀sìn kìí ṣe pé yóò kà máa ṣẹ̀ṣẹ̀ ló bá ṣe wò yóò wà àgbọ́yé ẹ̀ ọlọ́run sì fún ọlọ́run bá ti fún yàn lágbọ́yé ẹ̀sìn ọlọ́run ti fún yàn lóore tó ga jùlọ. ṣùyà mọ̀dáwìlẹ̀ àzáàrẹ̀ ẹ wá rí àwọn kan bẹ nínú àwa mùsùlùmí tọ́lọ́run bá láàánú káwọn ọmọ gbá rẹ̀ kí wọ́n fà wẹ́ lẹ́nu rọmọdá. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alimaridu lẹ́dí indahu maradun bóyá eré ń fọ́ ni àbí nírun tó lágbára àbí oníbà oní malaria wọn ni kò fà wẹ́lẹ̀ ọlọ́run bá ní faman kana minkum maridun aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ọlọ́run gbogbo ẹni tó bá rẹ̀ nínú yín abẹ́ǹsẹ̀ rìn àjò ẹ̀fà wẹ́lẹ̀ ẹ̀fà wẹ́lẹ̀ dẹ̀yìn Ramadan ẹgbà padà nígbà míì suratul Baqara Qur'an 2 aya 184 ibi tọ́lọ́run ti sọ fún ọ pé má fà rẹ̀ gbà rẹ̀ nìyẹn bàbá lọ yín má nìkan gbà bọ́ bá kú ọ̀sẹ̀ lọ́hùn ọ̀sẹ̀ lọ́hùn kú nìyẹn wàlùmọ́rẹ́dù lẹ́sìn ìdáhù mọ́rọ̀dún láàrù jàbúrúhù àwọn aláàrẹ̀ kan bẹ tó jẹ́ pé àárẹ̀ tí wọ́n lè lọ́mọ́ bẹ́ẹ̀ tó ní kánsà àbẹ́ẹ̀ tó ní ọ̀sà tó lágbára àbẹ́ẹ̀ tó ní stroke àbẹ́ẹ̀ lómi tó ní àárẹ̀ míì náà tó jẹ́ pé àárẹ̀ yìí kò lè jọ gbààwẹ̀ kò lè gbààwẹ̀ nínú Ramadan kò lè san padà lẹ́yìn Ramadan sẹ́rí eléyìí yóò máa fi oúnjẹ dípò àwẹ̀ ni yóò máa fún àwọn aláìní lóúnjẹ oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ méjì àwẹ̀ méjì oúnjẹ tààtì àwẹ̀ tààtì oúnjẹ twenty nine àwẹ̀ twenty nine bọ́lá ń ṣe sọ ọ́nù kúránì yẹn torí pé wọ́n lágbára torí ààrẹ ti ń ṣe wọ́n ààrẹ ìṣìn ní ààrẹ ọlọ́jọ́ pípẹ́ ni nígbà wo ni wọ́n fẹ́ sá padà ààrẹ ọlọ́ kọlọmọsà sọ wá ń bẹ̀ gbogbo àwọn tọ́lọ́mọ bá láàfin kan kọlọmọsà bá sànù wọn lẹ́yìn náà bàbá arúgbó àti ìyá arúgbó tí wọ́n ti dàgbà jọkújọkú tọ́jẹ́ pé wọn láǹfààní àti gbà àgbà ti sọ wọ́n dá láàárẹ̀ àwọn eléyìí náà àwọn náà ò ní gbáwẹ̀ nínú Ramadan wọn ní gbáwẹ̀ lẹ́yìn Ramadan ọlọ́wọ́n bá ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó jẹ́ pé wọn láǹfààní láti gbáwẹ̀ oúnjẹ nìkan wọn fún tálíkà kan oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ iná máa rọ́pẹ́ àwẹ̀ tí wọn àwọn náà ó àwọn méjèèjì ìdájọ́ aláàrẹ̀ láfa wọn náà nítorí pé àwọn náà lálàáfíà àìlálàáfíà yìí ẹ wọ́n san àwẹ̀ tí wọ́n padà wọ́n padà san padà anábíwá muhammad sallallahu alaihi wasallam anábì ní inna allaha wada'a anil musafiri shatra salah ọlọ́wọ́n bá aláàtí bun arìnrìn àjò ní rákà méjì méjì nínú àwọn ìrún rákà mẹ́rin mẹ́rin tí bá ń ṣe ìrìn àjò ọlọ́mbọ̀n wà á nílì musafiri wàlhámílì wàlmúrẹ́jẹ́ sọ́ọ̀mà ẹ̀rẹ́ni àtẹni tí ó lóyún àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n fáwọn náà nígbà láàyè káwọn náà fa àwẹ̀ ẹlẹ̀ nígbà tí àwọn èèyàn bá ń gba àwẹ̀ tí wọ́n bá lágbára láti gbà ẹ̀wà arìnrìn àjò yìí àtẹni tó lóyún àtẹni tí ó fọmọ lọ́yàn wọ́n padà san padà tó bá di ẹ̀yìn Ramadan tó bá wá jẹ́ pé ẹni tó lóyún yìí àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n wá lágbára láti gbà á mọ́ bóyá àwẹ̀ náà ti pọ̀ lọ́rùn wọn kò wá sí àlàáfíà tán lè fi gbà á wọn fa ni wọ́n fi oúnjẹ wọ́n fi di àwẹ̀ náà oúnjẹ ni wọ́n fáwọn tálíkà oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n abẹ́lẹ́wọ̀n nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà ọ̀rọ̀ wa lọ́rùn nínú àwọn tó ní kan fi àwẹ̀ ni aláhàdù onufasa ẹni tí ẹ̀jẹ̀ menstruation jáde lára ẹ̀jẹ̀ nǹkan oṣù abẹ́ni tó ṣẹ̀ bímọ tẹ́jẹ̀ ọmọ òtí dá lára àwọn méjèèjì wọ́n fa àwẹ̀ lẹ̀ wọn ò ní gbààwẹ̀ àmọ́ wọ́n san padà lẹ́yìn Ramadan ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní kunna nahidu ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam a máa ń ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù lásìkò ànábì fanumaru bi qada'i sawm wọ́n máa ń pa wá láṣẹ ká san àwẹ̀ padà o lẹ́yìn ìgbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá dá àbí ẹ̀jẹ̀ ìbímọ wala nu'maru bi qada'i salat àmọ́ wọ́n yìí pa wá láṣẹ ká san àwọn padà ìrànlọ́lọ́ ń bùn ẹni tí ẹ̀jẹ̀ nǹkan oṣù jẹ́ kó lè gba àwẹ̀ àbí ẹ̀jẹ̀ ìbímọ ìrun nìkan lọ́lọ́run bò wọn ọlọ́run bò wọn láàwẹ̀ wọ́n san àwẹ̀ náà padà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn èèyàn tí wọ́n ní kọ́fà àwẹ̀ ẹlẹ̀ kan padà san padà àwọn náà ni almusafirun àwọn tí wọ́n ń ṣe àjò ẹni tí ń ṣe àjò tó pé bọ́bá àwẹ̀ ìnira ni àwẹ̀ ọmọ jẹ́ fún ọlọ́run bá aláà oníkọfà ní gbogbo àwọn tó rẹ̀ àbí wọ́n sẹ́rin àjò ọlọ́wọ́ bá ní ká sọ àwẹ̀ wọn dìgbà míì yuridu Allahu bikumul yusr ọlọ́run ọba ní ìdẹ̀kùn ni mo fẹ́ fún yín ẹ má gbà wẹ̀ pẹ̀lú orin àjò wala yuridu bikumul usr ìfẹ́ ìnira fún yín a jẹ́ pé gbogbo orin àjò tí a bá fẹ́ rìn tá a bá ti rí pé bàbá gbà wẹ̀ arọ́ máa ní wá ọlọ́run ọba ní káfẹ́ àwẹ́lẹ̀ ká padà san padà ọlọ́run ọ̀fẹ́ nira fún ọ ìwọ náà má fẹ́ nira fún fadailu ramadana wa fawaiduhu àwọn ọlá tó wà fún ramadan àwọn ọlá tó wà fún ìmàgbàwẹ̀ ramadan àtàwọn àǹfààní táàrí ń bẹ nítorí pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó jí oye wà nínú al-Qur'an ọlọ́wọ́ bá ní wa an tasumu khairul lakum ọlọ́wọ́ bá ní wa an tasumu ọlọ́wọ́n bá ní tẹ́ bá lè gbà wẹ̀ khairul lakum orí ń bẹ̀m̀bẹ̀ fún yín in kuntum ta'lamun tó bá jẹ́ pé ẹ bá lọ lè màmà dájú nípa àwẹ̀ ọlọ́wọ́n ní tẹ́ bá mà ní ẹ bá rí orí ń bẹ̀ Suratul Baqara aya 184 lọ́lọ́wọ́n ti ń jẹ́ wáyé pé orí pọ̀ àwẹ̀ bá a ṣe ń gbà yẹn orí ẹ̀mí ẹ̀mí wọ́n mọ́ la'allakum tattaqun ọlọ́wọ́n bá ní kẹ́ lè bẹ̀rù ọlọ́wọ́n fi ní kẹ́ gbà wẹ̀ ọkàn làwẹ́ tún ṣe ọkàn òun náà ni àwẹ́ tún ọkàn náà sì lọ bá ara tọkàn bá ti dá ojú ọmọ rí tọ́dá etí ọmọ gbọ́ tọ́dá ẹnu ọmọ sọ tọ́dá ọwọ́ ọmọ mú tọ́dá ẹsẹ̀ ọmọ rìn tọ́dá èyàn ọmọ wa ronú gẹ́gẹ́ bí ṣe ká máa ronú nítorí pé èyàn ti gba àwẹ̀ àwẹ̀ ìmọ̀ lè tún ọkàn ni nínú Ramadan òun náà ni oṣù Ramadan yẹn ọlọ́wọ́n bá Allah ó gbé oṣù náà wá fún wa lẹ́ẹ̀kan lọ́dún ọ wá fi àwọn iṣẹ́ olóore síbẹ̀ ọlọ́wọ́n bá Allah tún wá rọ̀ wá fún sẹ́ẹ̀rì ẹ̀rí bí Ramadan bá ti dé kálukú náà ni wọ́n mọ̀ pé ìbẹ̀rù kan máa wà nú ẹ̀mí yàn sẹ́ẹ̀rí bẹ̀rù yẹn ọlọ́run ló fi síbẹ̀ tí kálukú máa sọ pé à inú àwẹ̀ láwa ó sì inú àwẹ̀ sẹ́ẹ̀rí ìmọ̀ àfisẹ́ búlẹ̀ ọlọ́wọ́n bá Allah ló fi dá wa lọ́lá nínú Ramadan torí ká ń bọ̀ àwọ̀nà lọ́rùn ọlọ́run bá aláà wá sí iṣẹ́ rẹ̀ nírọ̀rùn fún wa gbogbo ẹni tí èsì iṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ òun náà mọ̀ ṣiṣẹ́ rẹ̀ ẹni tí ìfúnyàn òun náà mọ̀ fúnyàn ẹni tí ìgbààwẹ̀ òun náà mọ̀ gbà ẹni tí ìkírun yóò máa kí ẹni tí ìdìde lóru yóò máa dìde kún lédè tó fi rí bẹ́ẹ̀ látara ìfẹ́ ọlọ́run anábì ní idha dakhala shahru Ramadan anábì ní tóṣù Ramadan bá ti wọlé futihati abwabu sama wọ́n sì gbogbo lẹ̀kùn ìtumọ̀ ni pé wọ́n sì gbogbo lẹ̀kùn téèyàn fi wọ àlìjánà nítorí sánmà àlìjánà wa iṣẹ́ àlìjánà yóò wá rọrùn fún yàn láti máa ṣe yóò máa rọrùn fún yàn láti máa ṣe látara àánú ọlọ́ nínú àwọn àǹfààní tá nínú àwẹ̀ ni wa ghulliqat abwabu jahannam ànábì ni wọ́n ti gbogbo lẹ̀kùn jahannama ìtumọ̀ ni pé gbogbo ọ̀nà téèyàn máa ń gbà wọ jahannam gbogbo àwọn iṣẹ́ bú téèyàn máa ń ṣe ọlọ́run ò ní jọ́ rọrùn fún wa láti ṣe ẹ̀rá àánú ọlọ́run nínú Ramadan kálíbà sórí rí ibẹ̀ wọ̀sórí láti ṣayatín gbogbo àwọn àlìjànú burúkú tí wọ́n máa ń tì wá àti tí wọ́n fi ti ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n ń pè ní kọ̀rin àti àwọn àlìjànú tó jẹ́ pé wọ́n máa ń rìn káàkiri wọ́n máa ń da ẹ̀dá láàmú wọ́n máa ń tarí ẹ̀dá lọ síbi ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ wọ́n á máa mú ẹ̀dá sí ntọ́lọ́wọ̀n bá aláàkórira àwọn èso yìí àwọn àlìjànú yìí wọ́n dì wọ́n lọ́wọ́ ìtumọ̀ ẹni pé wọn ò ní lágbára eh, láti máa tìwá gbọ̀ngbọ̀n lọ síbi nǹkan tá a fi rí bínú ọlọ́run òṣèlú sílẹ̀ ti ṣayàtí wọn ó dè wọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa nínú Ramadan nìkan la máa ráǹfààní tí Ramadan bá ti lọ wọn tuntun wọn lẹ̀ ẹ̀yàn máa yá mi wá gbìyànjú kó rí àǹfààní nínú Ramadan nínú àwọn àǹfààní tó wà ní Ramadan àti ọlá tó wà ń bẹ̀ tẹkfíru dhunubu li sa'imin ọlọ́wọ́n bá Allah yóò máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ síwájú láàrin ọdún kan àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a ti ṣẹ̀ lóṣù mọ́kànlá bá a bá ti ń gba àwẹ̀ tán ọlọ́run sì máa parẹ́ ànábì ni máa ń sọ ọmọ ramadan ìmánà wà ti sábà gbogbo ẹni tó bá gba ẹ̀rọ ramadan pẹ̀lú gbàgbọ́ ọgbàgbọ́ lọ́run ní àgbà ó sì gbà bẹ́ẹ̀ wà ti sábà lẹ́ni tó gbà nítorí ọlọ́run gófìrà lahu ma taqaddama min dhanbi ànábì ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ síwájú ọlọ́run ọba aláwọ̀ pààrẹ fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńkọ́ tó bá pinnu pé òun ò sí mọ́ òun ò débẹ̀ mọ́ wọ́n pa òun náà rẹ̀ bàbá ti ń gbà wẹ̀ táwọn máa parí fún wa. wọ̀mí fadọ́ ilẹ̀ sọ́wọ́n nínú àwọn orí àtàǹfààní táàrí nínú àwẹ̀ òun náà nípa sọ́wọ́n yóò hásìnà àkàlàkọ àwẹ̀ gbígbà yìí máa ń ṣàtúnṣe ìwà yìí máa ń tún wà ṣe gbogbo ìwà wa pátá èyí tó kù díẹ̀ káàtó àwẹ̀ ó ṣàtúnṣe ànábì ni wọ́n mùjúnà ànábì ẹ̀rí àwẹ̀ máa àwẹ̀ a máa di lọ́wọ́ ọba ti bọ́nú àwẹ̀ báyìí ẹ̀mí yóò sì kórira rẹ̀ faiza kana yawmu sawmi ahadikum anábì ní gbogbo àti ẹnìkọ̀ọ̀kan yín bá ń gba àwẹ̀ fala yarfud ẹ̀ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ alfansa àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ tí ó da wala yaskhab anábì ní ẹ gbọ́dọ̀ máa jà kẹ́ máa wá pariwo lera yín lérí wala yajhal anábì ní ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ bá wà nú àwẹ̀ ẹ gbọ́dọ̀ máa wà aláìmọ̀kan wà yín ṣàtàmọ̀wò ahad tẹ́nìkan bá ṣe wá ń bú aláwẹ̀ àwọn kọ̀ọ̀tálà àbí ń bá a jà ọfẹ́ bá wọ̀dì mú fàlìyẹ́kùl ìnnì sọ ìm anábì ní kọ́ mọ́ já o anábì ní kọ́ sọ pé èmi ń gbà wẹ̀ rọmọdán nítorí pé àyè jà nínú rọmọdán àyè sọ̀sọ̀kúsọ àyè wíwíkúwí àyè kọrin àmọ̀kọ music àmọ̀ wíwíkúwí gbogbo àwọn ìwà burúkú yìí tí ń bá àwùjọ jẹ́ yìí anábì àwẹ̀ yóò di wa lọ́wọ́ rẹ̀ táàfin ní rí ìbínú ọlọ́run lè sọ ìmí mẹ̀fọ́dọ́ ilẹ̀ sọ́wọ́ nínú àwọn àǹfààní àwẹ̀ lè sọ ibi farhatan anábì ni ẹni tí ń gbà àwẹ̀ ọlọ́run ó dùnnú lẹ́ẹ̀mejì ọlọ́run ọba aláwọ̀ dùnnú lẹ́ẹ̀mejì anábì ni lè sọ ibi farhatan yafrahuhuma anábì ni ẹni tí ń gbà àwẹ̀ ẹni bá ń gbà àwẹ̀ Ramadan ọlọ́run ọba aláwọ̀ dùnnú lẹ́ẹ̀mejì idha aftara farha bi fitrihi gbogbo àtọ́ bá fẹ́ sínú ọlọ́run ó wa idha laqiya rabbahu gbogbo ọjọ́ tẹ̀mẹ̀rẹ̀ bá bọ́ tó bá jáde láyé farha bi ọlọ́run dùnú jáde láyé ni nítorí pé aláwẹ̀ ni ẹni bá ń gbààwẹ̀ yóò bá dùnú jáde láyé ni yóò máa lọ lè wà lìjà náà lọ min fadail wa fawaidi as nínú àwọn ọlá àtàǹfààní tó wà fún àwẹ̀ ajru as-sawmi la ya'lamu miqdarahu illa Allah dèdè ládá tí aláwẹ̀ ọgbà kò sẹ́nìkan tó máa yẹ torí pé àwẹ̀ khalisun lillah èèyàn máa ń gbà nítorí Ọlọ́run kárí ni èèwọ̀ bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu sọ pé kullu amali bun adama yudha'afu alhassana bi ashri amthaliha anabi ni gbogbo iṣẹ́ tó ma anabi adama bá ń ṣe wọ́n ma sọ iṣẹ́ kan wọ́n ma fi fún ní ládámẹ́wà ila sab'imi'ati dha'if bó bá tún láníyàn tó dáa wọ́n lè sọ iṣẹ́ yẹ ọ̀kan yẹ di 700 fún qala Allahu ta'ala wọ́n ni ọlọ́wọ́ bá aláwọ̀ sọ pé illa sawm wọ́n ní àwọ̀ ẹnìkan òun ni ò ní ládátàwọ̀ ẹ̀dá mọ́ fàyín na wòlí ọlọ́run bá ní èmi mọ́ láwẹ̀ wà á ní àjẹsí bìí èmi náà ní sì sẹ̀sán àwẹ̀ ẹ̀sán àwẹ̀ ọkọjá mẹ́wàá ọkọjá ọgọ́rùn-ún méje ẹnìkan ọmọ yẹ ẹ̀sán tó wà lérí àwẹ̀ lẹ́yìn ọlọ́run nìkan ẹ̀ mayami àwẹ̀ tá ń gbà yìí kìí sáwádà orí ń bẹ́ẹ̀ fún wa rẹpẹtẹ ọlọ́run wa an tasumu khairun lakum in kuntum anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi inna fil jannati baba anabi ni lẹ̀kùn kan bẹ nínú àwọn lẹ̀kùn tí ó wà nínú àlìjánà àbáwọlé ńlá kan ni yukọlu lahu rọ̀yáni rọ̀yáni wọn forúkọ lẹ̀kùn náà yẹ̀dì kọlu min ọ̀sọ́ imun anabi ni gbogbo àwọn aláwẹ̀ àwọn ni wọ́n gbàbẹ̀ wọlé yawma alikiyama níjọ́ alikiyama wọ́n gbàbẹ̀ wọnú àlìjánà ni o la yẹ̀dì kọlu min ọ̀hadùn ghayruhum ẹni tí ìsàláwẹ̀ ò ní gbàbẹ̀ fàyíta àdákàlú ògùlẹ̀kọ̀ọ́ wọ́n bá ti wọ́bẹ̀ tán wọ́n tilẹ̀kùn náà falamu yadkhul minhu ahadun ẹnìkan ní gbàbẹ̀ wọlé mọ́lẹ́yìn àwọn aláwẹ̀ sẹ́ríbi táwọn aláwẹ̀ gbà wọlé yẹn ọlọ́run ọba aláàánú lè dá wọn lọ́lá bí kan nínú àlìjánná ni tó yàtọ̀ sí ẹlòmíì tí ó gbà wẹ̀ àbẹni tí ó gbà wẹ̀ dáadáa ọlọ́run ọba aláà ó ṣe iná léèwọ̀ fẹ̀ni tí bá fi àdáwọ̀ méjì kan ọgbà wẹ̀ inú ẹ̀ ń gbóná ara ẹ̀ ń gbóná nítorí pé òun wáyọ̀ ní ọlọ́run iná tí dòyàn lọ́rùn ọlọ́run lóhun ṣe ilé wọ̀ fagbá wẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni láyà súnmọ́ abudun yawman fi sabilillah ẹnìkan ò ní gbà wẹ̀ nínú àwọn ẹrú ọlọ́run ọba níjọ́ kan nítorí ọlọ́run illa ba'ada allahu bi dhalika al-yawmi wajhahu 'ani an àfi kí ọlọ́run ọba Allah kó gbé ojú rẹ̀ jìnnà síná ìtumọ̀ ni pé kọ́lọ́run ọba Allah ò gbé jìnnà síná tó bá ti gbà wẹ̀ níjọ́ kan wọ́n gbé jìnnà síná tó bá tún gbàwẹ̀ ẹjọ́ kejì wọ́n tún gbé jìnà síná ọwá gbàwẹ̀ ọgbà bẹ́ẹ̀ náà lọ́mọ jìnà síná ọlọ́n ìtumọ̀ ní pé agbàwẹ̀ òní jóná ọlọ́n anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni walillahi utaqa'u minan nari wa dhalika layla anabi ni ọlọ́run ọba aláwọ̀ máa bọ́kùnná kúrò lọ́rùn àwọn kan wípé ẹ̀yin ò ní wọná ẹ̀yin ò ní wọná ẹ̀yin ò ní wọná ní gbogbo alaalẹ́ tábà ti ń sinú tán ọlọ́run ọba aláwọ̀ nínú àwọn àǹfààní tó wà nínú oṣù Ramadan fihi laylatul qadri khairu min alf shahr òru kan wà ń bẹ òru yìí òru tó tóbi ni lọ́wọ́ gbẹ̀yìn Ramadan nìyẹn wà nígbà táwọn ẹ̀ bá kú mẹ́wàá láàmú wá òru náà káàkiri òru yìí ìbáàdà téèyàn bá ṣe ń bẹ ó lóore lọ́dọ̀ ọlọ́run ju ìbáàdà téèyàn ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ tóun èsì Ramadan nínú òru yìí ni wọ́n kọ kádàrà ọdún kan àjálù ọdún kan wàhálà ọdún kan oore tí ó délé ayé tí ó bọ́ sọ́wọ́ àwọn ẹ̀dá lọ́wọ́ lọ́dún kan gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́dún kan nínú òru yìí ọlọ́wọ́n bá àlá ó wá ṣàlàyé fún wa yìí pé òru kan wà o ọlọ́wọ́n bá àlá ó fi sínú Ramadan ó tún wá ṣàlàyé fún wa yìí pé nínú ìgbẹ̀yìn Ramadan ló wà o tá a bá rí òru yìí àti rí oore tó pọ̀ ọlọ́wọ́n bá níbẹ̀ bá lè gbà wẹ̀ ni ah ẹ̀rí oore ó wà nínú àwẹ̀ fún yín wa min fawaidi sawmi wa fadailihi nínú àwọn ọlá tó wà fún àwẹ̀ Ramadan àtàwọn àǹfààní táàrí ń bẹ̀ òun náà ni náà ìlú lìbáraka ti fi sahur albarika látọ̀dọ̀ ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí nínú sàárì tàǹjẹ̀ àsìkò sàárì yẹn hmm, ọlọ́run ọba àlá yìí máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé lẹ́yìn tẹ́nìkan ọmọ bí ṣe sọ̀kalẹ̀ lẹ́yìn òun nìkan náà ló mọ̀ àtàsáhùr ká máa jẹ sàárì yìí sunna rasulu sallallahu alaihi wasallam sunna nabi ni sàárì jíjẹ yẹn àti sàárì jíjí orí wà ń bẹ orí àkọ́kọ́ onípa jẹun oúnjẹ tá a jẹ yẹn àgbàládà rẹ̀ lẹ́yìn náà istijabatu du'a gbígbà àdúrà wà lásìkò yẹn kí ó tó di pé wọ́n pèrún àlùfájàrí gbogbo àdúrà tẹ́yìn bá tọrọ ọlọ́run bá aláàmọ́ ń gbà wọn lọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ sí sámà ayé yọmọ wá béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sùn lásìkò sàárì ọlọ́run máa béèrè pé Tani ni ń fẹ́ nǹkan kí n fi lè lọ́wọ́ ta ni ń wá foríjì kí n foríjì eh, ta ni ń wá kí n dáàbòbò lọ́wọ́ ọ̀tá kí mi ọlọ́run ọba dáàbòbò anábì ní tasaharu anábì ní ẹ máa fún sààrì fa inna fi sahuri baraka anábì ní alibarika wà nínú sààrì nítorí pé ní alibarika alikhairi oore ni oore yẹn pọ̀ débi kò sẹ́ni kan tó máa bó ṣe tó lẹ́yìn ọlọ́run ọba wa. wa min fawaidi Ramadan nínú àwọn àǹfààní tá a máa jẹ nínú Ramadan istijabatu du'a 'inda al-iftar òun náà ni pé ọlọ́run ọba Allah ọ̀sàdéhùn pé òun ọmọ gbàdúà gbogbo ẹni tí bá ń sàdúà lásìkò tó sinú tán gbàrà tó bá ti fi nǹkan kan sẹ́nu tó dẹ́kun rẹ̀ tó break ọwà tẹ́wọ́ ọwà béèrè orí ayé àtòrí ọ̀run lásìkò yẹn gbogbo àdúrà tó bá tọrọ ọlọ́run gbà fún ọ anábì ní inna lis-sa'imi 'inda fitrihi da'watan la turad anábì gbígbàdúrà ti wà fún gbogbo agbáwẹ̀ nígbà tó bá sínú tágbàrà àdúrà tí ọba wá ṣe àti gbogbo tọ́tọ́rọ́ nínú àwọn orí ayé àtọ́rí ọ̀run ọlọ́run ọba aláwọ̀ ní sàláì má fún un ọlọ́run ọba aláwọ̀ ní dáadọ́ àná padà sọ́dọ̀ rẹ̀ àbíkọ́ gbàdúrà náà òmìnfàwá ìdè Ramadan ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àǹfààní Ramadan sihhatul jismi òun náà ni pé àlàáfíà ò tó wà láà sẹ́mọ̀ pé àjẹjù oúnjẹ òun náà ni máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ àwẹ̀ ọlọ́run bá aláà fi ń kò ara ni gbogbo ẹni oní látọ́pọ̀ kọjá àǹfààní ọlọ́run mú kò gbogbo ẹni tó ní ẹ̀jẹ̀ ríru ọlọ́run fún lálàáfíà ẹni tó ara yọ latara yọ látara àwẹ̀ gbígbà gan oògùn òwòsàn ara ni wa nínú àǹfààní òun náà ni pé a máa ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́kan ọ̀jọ̀kan lọ́dọ̀ àwọn àfáà súnà nítorí pé alukur'ani gangan nínú ramadan la sọ̀ kalẹ̀ ọlọ́run bá ní ṣáàrù ramadan alladhi unzila fihi alukur'an ọlọ́run bá ní nínú oṣù ramadan òun náà la sọ̀ alukur'ani kalẹ̀ ọlọ́run ní kìtàbùn ọlọ́run ní ẹ̀rí tírà yẹn hey alukur'an anzalnahu ilayka liyadabbaru ayatihi ọlọ́run bá ní a sọ̀ kalẹ̀ fún rẹ̀ káwé èèyàn kan máa kà á kán sì máa ronú lérí ní táwọn bá wọn sọ lẹ́tà tọ́lọ́run kọ sí wa ni a gbọ́dọ̀ mọ kí lọ́lọ́run bá wa sọ ń bẹ̀. a máa kà á a máa gbalada a tún máa máa béèrè túmẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tó mọ̀ túmẹ̀ pé kí lọ́lọ́run bá aláàmú bá wa sọ gan-an bàbá tó wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ọba tá a sì ń ronú sí i yóò máa ṣàǹfààní fún wa nínú àǹfààní Ramadan òun náà ní tafsiru sa'imin ọlọ́run ó ka ibi kó fún gbogbo àwọn tálíkà tí wọ́n rí tí wọ́n jẹ tí wọ́n mú káwé tó dé ọlọ́run ọba aláwọ̀rọ̀ ẹ̀mí àwọn olówó wọ́n máa gbé oúnjẹ jáde kọ́dẹ̀ ló já ahun náà òun náà ó torí pé ramadan wọlé òun náà ò ní sọ ahun mọ́ olówó ọmọ gbalada àǹfààní nù tó wọn máa jẹ tálíkà wọn máa jẹun ebi ò ní pa àǹfààní nù yẹn náà fún tálíkà anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì yẹn kọ́rí jìwà anábì sọ fún gbogbo àwọn ta ní tọ́sẹ́kù pé ká fún àwọn èèyàn jẹ o ká fún àwọn èèyàn mu ká sí aláwẹ̀ lẹ́nu anábì ni máa ń fa tọ́ra sọ ìmọ̀ anábì ni gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ kan lẹ́nu káàna lahu mithlu ajrihi ghayra annahu la yanqusu min ajri sa'imi shay ọlọ́run ọba àlá yóò fún ní dèdè ládá tí aláwẹ̀ yàn gbà dèdè ládá táláwẹ̀ ọgbà láàfẹ́ ẹni tó sí lẹ́nu ẹni tó gbóúnjẹ kalẹ̀ yóò wá fẹ́ ni tó fún ní ráìs tí ládá ẹni tí ń gbàwẹ̀ náà sì ní dínkù ẹni tó jẹun ládá tiẹ̀ náà ní dínkù àmọ́ ẹni tó fúnyàn ló ń jẹ ẹ̀yìn bàbá gba ládá àwẹ̀ tiẹ̀ tán yóò tún wá gba ládá tá a fẹ́ fún ẹni tó jẹun rẹ̀ gbogbo èèyàn olówó ẹ̀dẹ́kùn opportunity lélẹ́yìí àwọn ẹni ẹmọ́ sòkú ẹni ẹmọ́ ṣe pàtí òkú àwọn ẹni kẹ́ máa ṣe ọjọ́ bí ẹmọ́ sowó lófò àsìkò tẹ́ kówó jáde tẹ́ rí orí ayé àtọ̀rọ̀ ní o abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọlọmọsá jẹ́ àsoríire wa an tasaddaqu khairu lakum in kuntum ta'lamun ọlọ́wọ́n bá ní tẹ́ bá lè máa ṣe sàárà ni ẹ̀rí orí ń bẹ̀rẹ̀ rẹpẹtẹ. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó tún ṣe níwàmù fún àwọn fadilatu sheikh kọmọrùdín yunus akorede àfihàn àlọ́ láti fún wa lóúnjẹ mi tèmi jẹ. bákan náà ẹ pàdé wa lórí ètò yìí láàárọ̀ ọ̀la níbi tá a ti máa tẹ̀síwájú lórí àwọn àgbọ́yé ẹ̀sìn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين